صفات أهل الجنة نسأل الله تبارك وتعالى أن يجعلنا من أهل أهل أهل السعادة وهم أهل الجنة الذين يرثون الفردوس هم فيها خالدون ọpẹ́ni fún الله سبحانه وتعالى ta'ala ọlọ́ọba tí a dápẹ́ fún alladhi hadana li hada òun lọ́ba وما كنا لنهتدي لولا أن هدانا الله ká ní ọlọ́run bó bá tọ́ wa sí ojú ọ̀nà dáadáa ojú ọ̀nà tó mọ́kàn gáyìí ni àbámámọ́nà o ọlọ́run bá ní kí ọlá alẹ́dí manna alayna bil islam nashmadu àdúpẹ́ fún nasta'inu àwa ló ń lò lọ́wọ́ ayíwà fíkànnà kó fi wá ṣe kò ń gẹ́ ayùsàbítànà kó fẹsẹ̀ wa múlẹ̀ ala hadhihi at-tariqa lójú ọ̀nà tí a wà yìí alwahida ọ̀nà kan ṣoṣo alimu adiyati ila alijanna tó jẹ́ kó o lè kán ló lè gbé èèyàn dé àlùjànnà wàdálíkà huwa islam òun náà ni ojú ọ̀nà islam wàlíyàwó mi insha allah máa sifati ahli alijanna àwọn kan tí a fẹ́ pera wa sí àkíyèsí lẹ́nìí òun náà ni ìròyìn tó yẹ ká bá lára ẹni bá fẹ́ wà àlùjànnà jannatun tajri min tahtiha al-anhar àlùjọ́nà tí ó do oríṣiríṣi ń ṣàn lábẹ́ yuhallawna fiha min asawira min zahabin wal uluma eléyìí tó jẹ́ pé àwọn tí wọ́n bá jẹ́ ọmọ àlùjọ́nà wọ́n á ṣe wọ́n ní ọ̀ṣọ́ pẹ̀lú àwọn nǹkan oríṣiríṣi nǹkan ọ̀ṣọ́ walibasuhum fiha harir aṣọ àríri sílìkì òun náà ni àwọn ọmọ àlùjọ́nà máa wọ̀ lahum fiha sharab àwọn ọmọ àlùjọ́nà omi oríṣiríṣi ni wọ́n máa mu ولهم فيها أطعمة متعددة àwọn oúnjẹ oríṣiríṣi tó jẹ́ wípé wà ó tún bí mutashabiha àwọn oúnjẹ tó jọra wọn ṣùgbọ́n ní dídùn wọ́n yàtọ̀ síra wọn jannatul khuld àlùjànnà ni khuld ilé gbére ni wa mata'u dunya qalil ìgbádùn ilé ayé tó kéré ni wa mata'ul jannati kathir ìgbádùn àlùjànnà tó pọ̀ ni ma indakum yanfad ọlọ́run ní gbogbo tó wà lọ́dọ̀ yìí tẹ́ gbámú yìí gbogbo ẹ̀ ló máa tán wa ma inda Allahi baq èyí tó máa ṣẹ́kù ní tó wà lọ́dọ̀ ọlọ́run ọba wa mimma inda Allah nínú àwọn nǹkan tó wà lọ́dọ̀ ọlọ́run àlìjànnà òun náà ni àlìjànnà kọ́mọ̀ ọba kó ṣe wá nínú ẹtí àwọn àlìjànnà wa mina sifati lazima nínú àwọn ọ̀rọ̀ tó jọ́rọ̀ yàn àlẹ́tí yábà bí ayé tẹ́sí fàbíhì man arọ́dà àlìjànà tó jẹ́ pẹ́nikẹ́ni tó bá fẹ́ wà àlùjànnà gbọ́dọ̀ ní lára ayakuna musliman òun náà ní kó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí láàyè ẹ̀dọ̀kùnrin àlìjànà ta ìlà musliman èèyàn kò ní wà àlùjànnà àyàfi kó jẹ́ mùsùlùmí ọlọ́wọ́ bá àlékè ọlá tí ó dá àlùjànnà ó dá fún àwọn tí wọ́n gbàgbọ́ àwọn tí wọ́n gbàfà fún ọlọ́wọ́ bá دين عند الله الإسلام الإسلام دينا ọlọ́run lẹ́nikẹ́ni tó bá mú nǹkan mi ní ojú ọ̀nà tó fi àkírọ̀ sí nínú ọ̀kọ̀ọ̀sìrì tó bá di ní ọjọ́ pẹ̀lú àlìkíyàmọ̀ irú ẹni bí a máa wà nínú àwọn olófò ni o kọ́lọ̀ má ṣe ti ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ bí èèyàn bá fẹ́ wo àlùjọ náà lọ́wọ́ ọba jọmọ́ láàbùdá àyàkúnà mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ tó jẹ́ mùsùlùmí tó gbàfà fún ọlọ́wọ́n ọba àlékiọ́lá ọlọ́wọ́n ọba àlékiọ́lá ó fẹ́ ká jẹ́ muslim alìsìsìlámù lìlá òun ni pé kéèyàn sọ kó dúpá jùfẹ̀ fún ọlọ́wọ́n ọba àlékiọ́lá wàlìkìyàrú láhùbí tọ́ra òun náà ni pé kéèyàn bẹ́lẹ́ tá máa gbàfà fọ́lọ́hún tá sì máa gbọ́rọ̀ sọ́nà ọba àlékiọ́lá lẹ́nu wàlùkọ́lóṣù mi náà ṣíríkì wà áhìlì òun náà ni pé gbogbo tó bá wá jọmọ́ ẹbọ àti gbogbo àwọn tó jẹ́ lẹ́bọ a gbọ́dọ̀ kúrò ní ọ̀dọ̀ wọn ká pa ẹbọ tì ká pa ẹlẹ́bọ tì wa an la yu'badu Allaha illa bima shara'a bàbá wa fẹ́ sí lọ́wọ́ bá a gbọ́dọ̀ sí àyàfi pẹ̀lú nǹkan tí Ọlọ́run bá ṣe ní òfin tó fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí Ọlọ́run bá àlékè ọlá tó fẹ́ ní ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa anakuna muslimi kájẹ́ mùsùlùmí kọ́lífì tí ó jẹ́ wípé à ń ṣe ìsìláàmù wa ní ìsìláàmù tó yọrantí kọ́lọ̀ ọba kó ṣe wá ní ọmọ àlùjànnà ẹ̀rí àlùjọ́nà tí a sọ yìí kí ọlọ́wọ́ bá lè kí ọlá kó ṣe èmi àti yín ní ọmọ àlùjọ́nà kó ṣe mí àmì àti yín ní ọmọ àlùjọ́nà nínú kan sí àwọn àfọ àṣáájú tí wọ́n ti sọ wọ́n ní alàlámẹ́tì lẹ́tì tòmẹ́yìzù ahàlẹ́lẹ́jánẹ́tì híyà wọ́n ní tẹ́ bá fẹ́ rí ọmọ àlùjọ́nà nínú àwọn òròyìn tó máa jẹ́ kí ọmọ àlùjọ́nà yàtọ̀ tẹ́ tí ó jọmọ àlùjọ́nà aliwájú hulhassan òun náà ní pé ojú ọmọ àlùjọ náà á jẹ́ ojú tó dáa ojú tó tutù ọlọ́ni ila rabbiha ha na ẹ̀rọ ọmọ àlùjọ náà yìí ojú wọn á tutù ila rabbiha nadira látara pé wọ́n wojú ọ wọ́n wọ náà bá wọn báyìí ọlọ́run ni yawma tayaddatu wujuh wa taswaddatu wujuh àwọn tó jẹ́ wọ́n tutù yìí òun ni ọmọ àlùjànnà so nílé ayé ẹni tó jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ ti ojú ẹ̀ tutù ọlọ́wọ́ bá lè fi nígbà tó wọn ó ní tẹ́ bá fẹ́ rí àwọn onígbàgbọ́ òdodo máa hom fi min asari sujud ọlọ́ nínú àmì ìdánimọ̀ àwọn tó jẹ́ tẹni ọlọ́wọ́n bá lè kí ọlá nínú ròyìn tọ́nà bá ti fi ròyìn wọn nínú ọlọ́run ní àpèjúwe wọn ní táwọ́rọ́ náà ni wípé ẹ ti rí àmì pé wọ́n ń kírun níwájú orí wọn pé wọ́n ń forí kanlẹ̀ fún ọlọ́run ọba àlekè ọlá ìtútù ojú nìyẹn anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní nàgbọ́rọ̀ lọ́hùn mùràn ó ní ọlọ́run ọba àlekè ọlá á ṣe ìtútù ojú fún èèyàn kan sẹ́mi àmọ̀kọ̀ láti tó gbọ́ ní anábì sallallahu alayhi wa sallam fa àwòrán ha ó wá gbé e sórí ó gbọ́ yé wàbàláhọ̀ ha ó wá tún sọ fún ẹlòmíì faruba hamilin faruba hamilin fèkè mélòó mélòó ẹlòmíì tó bá kó ìmọ̀ dání faruba mubalighin awàá mina sàmì mélòó mélòó ẹ̀ tá a máa sọ̀rọ̀ fún gbà míì tọrọ yìí bá ṣe láǹfààní ju ẹ tó sọ fún gan lọ àtẹ̀bílẹ̀ léèyàn bá gbọ́rọ̀ dáadáa èèyàn á gbìyànjú láti sọ fẹ́ lómi ibi tá a fẹ́ lò ànábi sallallahu alaihi wasallam ó ọlọ́run bá kó bá mi ṣe ìtútù ojú fún rọ́jùlán arákùnrin kan sẹ́ni àmọ́kọ́ọ̀lẹ́sì ó gbọ́rò ní ànábì sallallahu alaihi wasallam fàhàfíhọ̀hà ó a sórí fàhàwàáhà ó tún wá gbìyànjú láti gbọ́ yé hatta balahọ̀ha ó tún wá sọ fún ẹlòmíì kọ́lọ̀ bá kó mẹ́tẹ̀ ṣe bẹ́ẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa alqalbu rahim nínú tá máa bá ní ọkàn ọmọ àlùjọ náà ayakuna rahiman bighayrihi minal nasi wa minal makhluqat ọmọ àlùjọ náà jẹ́ tó láàánú ànábì sallallahu alaihi wa sallam ó ní irhamu man fil ardi yarhamukum man fis sama gbogbo àwọn nǹkan tó ń bẹ lórí ilẹ̀ mina dáàbà nínú gbogbo àwọn ẹran àwọn èyí tó jẹ́ èèyàn àti tó jẹ́ ẹranko ànábì sallallahu alaihi wa sallam ó ní ẹ máa fàánú bá wọn lò yarhamukum man fis sama ẹni tó ń bẹ sọ́wọ́n a máa man la yarham ó lẹ́ni tí ò bá ti ń ṣàánú òníra ànúgbà nínú ta gbọ́dọ̀ bá lára ẹni tó jẹ́ mùsùlùmí tó fẹ́ wà ní jẹ́nà àyàkúnà rahiman ó gbọ́dọ̀ jẹ́ ti ọkọ ẹ̀ tó rọ̀ fáwọn èèyàn ó gbọ́dọ̀ jẹ́ tó láàánú pẹ̀lú àwọn èèyàn wàlìsàn làfíìfùn nínú ta bá bá lára mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ tó jẹ́ pé ahọ́n ẹ̀ ó tutù ọ̀rọ̀ tó dáa ní máa ń jáde lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ tó dáa ní máa ń jáde lẹ́nu ẹ̀ wáyídà họ́ tọ́ba homolìjà ìlú náà kọlu sàlámà ọlọ́run ní ẹ̀ráwọ̀ ẹni rè ìdá họ́ tọ́ba homolìjà ìlú tí àwọn aláìmọ̀kan tí wọ́n bá ti ẹ̀wùwà ìmọ̀kan pẹ̀lú wọn kọlu sàlámà ohun tí wọ́n máa sọ fún wọn náà ni pé àlàáfíà àlàáfíà àlàáfíà ohun tá máa jáde lẹ́nu àwọn onígbàgbọ́ òdodo nìyẹn ọ̀rọ̀ àlàáfíà ni bẹ́ẹ̀ bá bú wọn wàyídà ṣàtàmọ́hù ahad ó ní bó bá ń gbàwẹ̀ tí ìyọ̀kan wá bú ẹ èèyàn kan bú ẹni ó ṣépè fún ẹni faliyakol ẹni mọ̀rọ̀ sọ ṣìl ó ní sọ fún pé èmi ẹni tó ń gbàwẹ̀ lélẹ̀ kọ́ọ̀lù sàlámà ọ̀rọ̀ tútù láma jáde lẹ́nu ẹni tó bá jẹ́ mùsùlùmí láyà so bù kò ní jẹ́ tí a máa bú ebú wàlà yẹn làánì kò ní jẹ́ tá a máa ṣépè wàlà yẹ́kìzì kò ní jẹ́ tá a máa parọ́ wàlà yẹ tẹ́hìmù àkọ́rí bímọ lẹ́yìn sàmìn àmúríhìn kò sì ní máa accuse àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n dá ọ̀rọ̀ tí wọ́n dá wàlá yakzifu al-muhsanat àwọn obìnrin rere tí wọ́n ṣe ní ibú kò ní máa sọ̀rọ̀ aburú nípa wọn pé a ah, ṣe ìyá ni a ah, ọlọ́lọ́mọ tó ń dánwò igbá àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó jẹ́ mùsùlùmí ẹ̀ ní bárú àwọn ṣe sí báyìí wáyé ló lè kó lè húmẹ́zá ti lómẹ́zá ọlọ́run lè gbé ọlọ́run ọba kó máa bá àwọn abúnilójú ẹni abúnilẹ́yìn ẹni ẹni tó jẹ́ mùsùlùmí dáadáa tó fẹ́ wà lùjọ́ náà ẹ̀ní bá rù ṣe sí báyìí ẹ̀ní bá lára ẹ̀ ìṣìnàbù maharim nínú ṣe títẹ máa bá lára ẹni tó fẹ́ wà lùjọ́ náà òun náà ni pé a máa jìnà sí gbogbo tí ọlọ́ọ̀bá lékè ọlá kọ̀ nínú alikaba ìrìnwá sọ̀họ́ yìí nínú àwọn nǹkan ẹ̀ṣẹ̀ ńláńlá àti ẹ̀ṣẹ̀ kékeré ọlọ́run alẹ́ yẹtẹnibúna kaba ìrọ̀lì ìtìmì gbogbo tó bá jẹ́ nǹkan ńláńláńlá ló ẹ̀ṣẹ̀ wọ́n máa ń jìnà sí wàlìfàwà ìṣà ìwà ṣìnà wọn máa jìnà sí ìlàlámà àyàfẹ́ lè tó jẹ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ téèyàn máa ń ṣe àṣìṣe láti ṣe iná rabbaka wasi'ul maghfira ọlọ́wọ́n ọba rẹ ọba tó fẹ̀ ní àforíjì ni ìṣẹ́nibù sábà al-mubiqat ẹ jìnà sí gbogbo nǹkan tí máa ń pa àṣírí kò fi ìbádàtì là ìmá ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n bá lékè ọlá wà sí ìrù ìmá pidán wà kọ́tùlù náà fi lẹ́sí haramallah ẹ̀mí tí ò ṣe kápá wà zina káṣe ṣìnà wà ákìlì má lálẹ́ yẹn tíì kéèyàn jẹ owó ọmọ òrukàn láìtọ́ wà ákìlì rìbá ìmá jẹ rìbá wà lùfẹ́rọ̀ yawma zahab kéèyàn dójú ogun kó wá sá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹni tó bá jẹ́ ọmọ àdùjọ náà á gbìyànjú láti máa sá fún àwọn ẹ̀ṣẹ̀ àwọn nǹkan ọba àlékiọlá tí ọlọ́run ọba àlékiọlá kọ̀ wa husnul nínú tá a máa bá ọmọ àdùjọ náà ò ní wà rere muhammad sọlọ Muhammad sallallahu alayhi wa ó béèrè lọ́wọ́ àwọn ó sọ fún wọn nínú hadith bin ó ní la ànábì ní ẹ̀ ní wà àlùjànnà o ẹ̀ ní wà àlùjànnà la tadkhulul jannata ẹ̀ ní wà àlùjànnà títí tẹ̀ fi nífẹ̀ẹ́ ara yìí. ó wá ní ẹ̀ lè nífẹ̀ẹ́ ara yìí ó ní afala adullukum ila shay'in idha fa'altumuhu ahbabtum ṣe ń sọ fún yín nǹkan tó jẹ́ pé tẹ́ bá ṣe ẹ̀ nífẹ̀ẹ́ ara yín afṣu salama bainakum ẹ máa fún sálámọ̀ ká láàrin ara yín ìmáṣe lé ìwà rere ìwà rere Abu Hurairah radiyallahu anhu ó ní su'ila Rasulullahi sallallahu alayhi wa sallam an akthari ma yudkhilu an-nasa al-janna wọ́n bí Abu Hurairah péré ọ́ bí Ànábì sallallahu alayhi wa sallam péré òjíṣẹ́ ọlọ́run kí ni tó máa ń sábà mú ni wà lùjọ́ náà Ànábì sallallahu alayhi wa sallam ní ní wàhùsùn olùk ó ní tí máa ń fi bẹ́ẹ̀ mú yọ̀ wà lùjọ́ náà jù òun náà ni kéèyàn jẹ́ tó páyọ̀ lọ́wọ́ ọba kéèyàn páyọ̀ lọ́wọ́ wàhùsùn olùk ó sì jẹ́ tó máa níwáre ká tún àárín àwọn àtọ́lọ́wọ́ ṣe pẹ̀lú tákùwà pẹ̀lú ìbẹ̀rù rẹ̀ pẹ̀lú pé ká máa súnmọ́ ohun tó pa wá ká ṣe èyí tó ní a máa ṣe ká jìnà sí lẹ́yìn náà husnul khuluq ká ní ìwà rere ká máa fi ìwà rere ká máa fi bára wa lò wàsúìlà àn ákàrí máa yóò dọ́kìlì náà rọ̀ wọ́n wá bèèrè pé kí wá ní máa mú ìyọ̀wọ́ náà ànábì sallallahu alaihi wa sallam ó ní alifamu walfauch ó ní tí máa mú ìyọ̀wọ́ náà jù òun náà lẹ́nu o òun tá ń fẹnu jẹ òun tá ń fẹnu wí walfauch ibi tó ń wọ̀ abẹ́ wa àti tó ń wọ̀ bẹ́ẹ̀ ó lá máa jẹ́ sábàbí káwọn èèyàn wọná oníkálukú gbọ́dọ̀ ṣọ́ abẹ́ ó gbọ́dọ̀ ṣọ́ ẹnu ẹ̀ kó má bàa jẹ́ sábàbí iná ibi tá a lọ ń bẹ ni wípé ẹni tó jẹ́ mùsùlùmí rere ajẹ́ tó ní ìwà dáadáa ànábì sallallahu alaihi wasallam ó ní ittaqillaha haythu ma kunt ó ní páyọ́ lọ gbogbo ibi tó bá wà wà á ti lè ṣe yí àtẹlẹ hasana tẹtẹ mṣúhà gbogbo ìgbà tó bá ti ṣe aburú gbìyànjú láti ṣe dáadáa láti fi tẹ̀lé tẹ̀mṣúhà dáadáa tó ṣe ìyá máa jẹ́ sábàbí ọlọ́run wa máa lò láti fi pa burú rẹ̀ rẹ̀ wà khaliqin nasa bi khuluqin hasan sì máa fi ìwà dáadáa máa fi báwọn èèyàn lò eléyìí jẹ́ ló ti máa mú yàn wà àlùjànnà jẹ mọ́ kọ́nà ọba kó ṣe wá ní ọmọ àlùjànnà ìdàkejì ẹ̀sìn ni a máa mú yàn wọ́n náà kọ́nà ọba kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa kó ṣe wá ní ọmọ àlùjànnà kó má ṣe wá ní ọmọ náà àwọn nǹkan tí mú wà àlùjànnà jọ mọ́ àwọn nǹkan yòó tó pọ̀ ni nínú tó mú ni wà àlùjànnà al-imanu billah ó ní ká ní ìgbàgbọ́ eléyìí tó yè koro ìgbàgbọ́ tó mọ́kànga ìgbàgbọ́ tó jinlẹ̀ tó ka ká ní sí ọlọ́wọ́n ọba anáhù alwahidul qahhar pé ọlọ́wọ́n ọba yọba alágbára ni ọba ọ̀kan ṣoṣo ni anáhù khaliquna kó lọ́ba tó dá wa razikuna olóńpèsè fún wa mudabbiru umurina olóńdarí àlámọ̀rí wa wal mautu biyadihi gbogbo tó ń jẹ́ ikú ọwọ́ ẹ̀ ló wà gbogbo tó ń jẹ́ ká máa tẹ̀lé ọwọ́ ẹ̀ ló wà wal khayru kulluhu biyadihi gbogbo tó ń jẹ́ dáadáa ọwọ́ ẹ̀ ló wà washarru ma yusrafu bihi àwa ní máa fa burú àní máa fi ròyìn ọlọ́wọ́n ọba àdékè ọlá wa nu'minu bi asma'il husna wa sifatihil ula àwọn ròyìn ọlọ́wọ́n ọba tó ga àti àwọn orúkọ rẹ̀ tó rẹwà àní ìgbàgbọ́ nínú ẹ̀ wa na'buduhu wahdahu wa la nushriku fi ibadatihi àti nímú nǹkan mi pẹ̀lú ẹ̀ eléyà máa jẹ́ sábàbí tó ga jùlọ téèyàn lè fi wá àlùjánnà wọn ní òmìnir bí màláìka sí a tún gba àwọn màláìka rẹ̀ gbọ́ wà bí rúsólè mìlánibáṣà àti àwọn òjíṣẹ́ rẹ̀ tọ́lọ̀ ọba rán sí wa nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wà bí kútùbìhì àtàmàwìyà a tún gba àwọn tírà náà ọba gbọ́ tó sọ̀kalẹ̀ fún wa láti sánmà wà ní òmìnir bí yawmil akhir bákan náà nu'minu bil qadari khairihi wa sharrihi èyí tó jẹ́ dáadáa ló kádàrá àtúgbàgbọ́ èyí tó jẹ́ aburú ń a àlùjọ náà kọ́nà ọba kó má ṣe ṣe wá ní ọmọ ọba kó má ṣe wá ní ọmọ náà ni man amila salihan ẹni tó bá ṣe dáadáa min dhakarin aw untha ọkùnrin ní àbóbìnrin ó a máa kọ́kọ́ sọ wọ́n ní ẹ̀tàn ilé ayé ṣáájú kan tó rí tọ̀rọ̀ wọ́n á máa ṣẹ̀dí ìṣẹ̀dí ìfàyàbalẹ̀ wà lánàbí fi ya náà bí ahsan alladhi kanu ya'malun tó bá wá di lọ́rùn ẹ̀tàn táwọn náà bá máa sọ fún wọn á pọ̀ ju iṣẹ́ tí wọ́n ṣe lọ kọ́lọ̀ kó ṣe wá ní ọmọ àlùjànnà òun náà ni àlùjànnà kọ́lọ̀ kó ṣe wá ní ọmọ àlùjànnà nínú ọ̀rọ̀ bínú ọ̀rọ̀ ìbàjẹ́ ká gbìyànjú láti jìnà sí gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́wọ́ ọba àníkè ọlá ó fẹ́ ká sọ̀rọ̀ dáadáa ànábì sallallahu alaihi wasallam ó ní man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ẹ tó bá gbọ́ náà bá gbọ́ tó sì gbàdù kì á mọ̀ gbọ́ lóyún tó bá fẹ́ sọ̀rọ̀ kó sọ dáadáa tó bá kiri pé tóun bá lanu nǹkan tí ò tí ó fi kó ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run bá ní wà lẹ́bí náà hù àní lábò ìmọ̀ rẹ̀ lóhùn ọlọ́run ní àwọn ọmọ àlùjọ náà nígbà tó ròyìn wọn pé kọ́dé aflaha al-mu'minun dájúdájú wọ́n ti ṣoríire wọ́n ti yege tayé àti tọ̀run àwọn onígbàgbọ́ òdodo alẹ́bí náà hù fi salatihim khashi'un ìròyìn àkọ́kọ́ náà ní wọ́n máa ń páyọ̀ náà bá lórí ìrun wọn wálẹ́bí náà hù màálí láhù ìmọ̀ rẹ̀ lóhùn wọ́n máa ń jìnà sí ohun tó bá ti jọmọ́ ọ̀rọ̀ burúkú wọ́n máa gbìyànjú láti jìnà sí nínú ìròyìn wọn nìyẹn o nínú ròyìn ọmọ àlùjọ́nà àdá òzàká ẹni tó bá jẹ́ ọmọ àlùjọ́nà á máa yan zàká zàká tó lọ kọ́lùfà zàká títọ́ kan òun náà ni tẹ́kíyà tó hà ká gbìyànjú ká fọkàn wa mọ́ ọlọ́run ni kọ́ọ̀dé aflaha man zakaha ọlọ́run ló ti yege ó ti ṣoríire ẹni tó bá fọ̀ mọ́ ìyẹn ní ẹ̀mí rẹ̀ wakọ̀dẹ̀ kọ́ọ̀bà máa yan ọlọ́run ló ti sórí ire ẹni tó ṣe kí ni àtàzákà ẹni tó ṣe tàzákà ìyẹn ni pé tó yọ zaka zaka bí towó ni wàdákà rọ́tùmọ̀ rọ́bìhì fàsọ́là ó sì rántí ọlọ́ọ̀ba rẹ̀ ó kírun ìyẹn ní ọjọ́ Eidul Fitr nínú tí ajé àwọn àlùjọ náà òun náà ní ká jẹ́ ẹni tí máa ń yọ zaka ẹni tí zaka bá wo owó ẹ̀ tí ò bá yọ ọ́ ní tí zaka bá yọ rẹ̀ nínú owó ohun tí zaka máa yọ jọ̀mọ́ àjù nǹkan tí ìyàn rò lọ nínú tó máa jẹ́ ká wà ní Jánnà ìvòlùfàrà òun ni ká máa gbìyànjú láti ṣọ́ abẹ́ wa gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàdé ọbí sọnù hadith Abu Hurairah tí a ti kà fún wa lẹ́ẹ̀kan pé wa min akthari ma yudkhilu an-nasa nara nínú tí máa mú ni wọná jùlọ al-farju wal-fam òun náà ní ẹnu àti abẹ́ kọ́mọ ọba àdékè ọlá kó sì àánú ẹnì kọ̀ọ̀kan wa o a gbọ́dọ̀ gbìyànjú kájẹ tí máa ń ṣọ́ abẹ́ wa ọlọ́wọ́n ọba àdékè ọlá nínú gbogbo tí máa ń wá ràn lọ́wọ́ láti ṣú abẹ́ òun ni hudul basar òun ni ká máa rẹjú wálẹ̀ ọlọ́run sọ fáwọn ọbí sallallahu alaihi wasallam ó ní qul lil mu'minin bá mi sọ fáwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin yahuddu min absarihim kí wọ́n máa rẹ ojú wọ́lẹ̀ wa yahfazu furujahum kí wọ́n sì máa ṣú abẹ́ wọn zalika azka lahum eléyìí ló mọ́jú fún wọn ọlọ́ni wa qul lil mu'minat má wàá gbàgbé rí òjíṣẹ́ ọlọ́run li ahmiyati hadha látara pàtàkì ọ̀rọ̀ tó náà bá ń sọ yìí ọgọ́rọ̀ gbà tí ọlọ́run bá ti ní káàdọ́ bí sọ́nà máa àdìwọ̀sẹ́ láńsọ fáwọn mùmìnì ọlọ́run ò ní tẹ̀ máa sọ mùmìnì náà sì mọ́ ṣùgbọ́n ká lè mọ̀ pé àwọn nǹkan tó náà bá ń sọ iṣẹ́ pàtàkì fún ọkùnrin àti lóbìnrin ọlọ́run tó wá parẹ́ pé wá kó lé mùmìnì náà ìrìn ànábì tí wá bá pe àwọn obìnrin náà sẹ́gbẹ́ kan lọ́tọ̀ kó wá sọ fáwọn náà wípé yahfazna furujahunna káwọn náà gbìyànjú yahdudna min absarihinna káwọn náà gbìyànjú àti máa rẹ́jú wọn lẹ̀ wàyà fáwọn akuru yahunna kọ́ sì máa ṣu abẹ́ wọn eléyìí ló lóore fún wọn kọ́lọ̀ ọba kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa wà fi hàdà zaman alẹ́dì nàìṣó tá a bá wo ìgbésí ayé tá à ń gbélé lè a rí i pé ó ti di nǹkan nira láti yanjú ẹni lẹ̀ ó ti di nǹkan nira láti dáàbò bo abẹ́ ẹni ṣùgbọ́n eléyìí lẹ́yìn tá a ó dọ̀rọ̀ ní ìdá Allah kò kì í ṣe tíùsì níwájú ọlọ́wọ́n ọba àlékè ọlá kò kí n ṣe sí iwájú ọlọ́wọ́n bá yuridu Allahu bikum al-yusra wa la yuridu bikum al-usra dáadáa lọ́lọ́wọ́ fẹ́ fún yín kò fa burú fún yín ó mọ̀ pé orí wà ń bẹ̀ fún yín ló ṣe ní kẹ́ ṣe nínú àwọn nǹkan tó máa ràn wá lọ́wọ́ tá a jẹ́ sábàbí ká lè wo àlùjánnà adáhùn àmánà òun ni wípé ká máa pé àmánà tá a bá ti ṣe àmánà òun náà ni pé ká gbìyànjú ká ní kí a pé àmánà jọmọ́ ká máa gbìyànjú láti máa ṣọ́ eléyìí dẹnu tí ó ṣe pàtàkì nínú ìgbésí ayé mùsùlùmí ànábì ní sallallahu alaihi wasallam la amánata la ìmánà liman la amánata la ànábì ní kò ní ìmánì ẹni tí ò bá ti ní àmánà o kọ́mọ ọba àlékè ọlá ó ti sọ pé adil amánà ila amánì tamanak ẹni tó bá gbé àdéhùn sí ẹ lọ́wọ́ tó fi bàbá pamọ́ sí ẹ lọ́wọ́ ó ní gbìyànjú dá padà wala takhud man khanak ẹni tó bá jàmbá rẹ má ló fẹ́ jàmbá padà ilé ìjẹ́nu ìṣesí mùsùlùmí nínú tí máa ń múni wà lùjọ́ náà tápù wà lọ́ọ̀rùn ìpayọ̀ lọ́wọ́ ọba gẹ́gẹ́ bá ti sọ síwájú nínú àdìsí Abu Huraira pé nínú tó pọ̀ jù tí máa ń múni wà lùjọ́ náà ìbẹ̀rù ọlọ́run àti ìwà dáadáa ọlọ́run ní innal muttaqina fi jannatin wa uyun ọlọ́run ní dájúdájú àwọn olùpayọ ọlọ́run ọba àdékíọlá wọ́n á máa bẹ nínú àlùjànnà wọ́n á máa bẹ nínú ọgbà tí omi oríṣiríṣi ti ń bẹ níbẹ̀ kọ́lọ̀ ọba kó ṣe wá ní ọmọ àlùjànnà o nínú ẹ̀ àṣírikú ìmọ̀ sọ òdodo nínú tí a máa mú támúyẹ̀wò àlùjànnà nìyẹn ọlọ́run ní qala Allahu hadha yawmun yanfa'u as-sadiqina sidquhum ọlọ́run ní lọ́jọ́ tèlé dájúdájú eléyìí ni ọjọ́ yín hádà yàwó yàǹfà òsùnmọ́ni kí iná sìdìkúhù àwọn tí wọ́n ń ṣòdodo lé ayé ní ọjọ́ tèmi òdodo máa ṣe wọ́n láǹfààní ṣé mọ̀ pé lé ayé èèyàn máa ṣòdodo kó dáràn nílé ayé èèyàn máa ṣòdodo kó tàta rẹ̀ dẹ́lẹ́wọ̀n nílé ayé èèyàn máa ṣòdodo kéèyàn tàta rẹ̀ gbàtọ́ lẹ́nu ṣùgbọ́n ọlọ́wọ́n bá sọ pé hádà yàwó yàǹfà òsùnmọ́ni àwọn yẹn fa nǹkan ní fíìnà fìdíkú hó àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n gbọ́ náà ń gbọ́ òdodo tí wọ́n ṣe ń lé ayé yìí á gbé wọn ní ọjọ́ tí à ń sọ yìí. lahum jannat wọn máa bẹnu àlùjánnà tajri min tahtiha al-anhar tí akérèmọdò ń sàn ní abẹ́rẹ́ khalidina fiha abada wọn máa bẹ́ẹ̀ lọ gbére ni kọ́mọ ọba àlekí ọlá kó nínú tó máa jẹ́ kí èèyàn wà ní jẹ́nà àtàwùbá tó nà súhà òní ká máa túbá lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba àdékíọ́lá ká máa túbá lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba àdékíọ́lá ọlọ́wọ́n ọba àdékíọ́lá ní nínú súratu Tahrim nígbà tó lọ́ọ́ bá ń sọ fún ila Allahi tawbatan nasuha ẹ̀ṣẹ̀ eje ayùká fira ẹnkùn sẹyìn àtìkù kọlọ ń pa gbogbo ẹ̀ṣẹ̀ yín rẹ wàyùdàkìlàkùn jannat kó wá fi yín sí àlùjánná tẹjìrì ní tahtiha al-anhar tí odò oríṣiríṣi tó ń ṣàn ní abẹ́rẹ́ eléyìí jẹ́ ló tó máa jẹ́ kéèyàn wà àlùjánná wà min sifati ahli al-janna qira'atu ayatil kursi nínú tó máa jẹ́ sábàbí kéèyàn wà àlùjánná jọ̀mọ́ òní kéèyàn jẹ́ sí máa ń ka ayatil kursi ànábìwá Muhammad sallallahu nígbà tá a ti ń kírun kí a máa kà á ànábì sallallahu alaihi wasallam nínú hadith abu umama al-bahili ànábì sallallahu alaihi wasallam sọ pé man qara ayatul kursi dubura kulli salati maktuba ẹnikẹ́ni tó bá ń káyà tó lè kò sí lẹ́yìn gbogbo ìrun ọ̀rọ̀ yàn lam yamna'uhu min dukhuli al-jannata illa al kò sí tó máa kọ díẹ̀ nípa pípé wà lùjọ́ náà àfikún gàgá tó wà láàrin wọn àtàlùjọ náà ni kú tó bá ti kú báyìí àlùjọ náà ni ìṣẹ́jú mélòó la fẹ́ fi káyà tó lò kàn sí ẹ̀jẹ̀ ká mójútó nínú tó máa jẹ́ káwà àlùjọ náà sọ̀láàtù ìtìnà àṣà rọ̀lọ́kà kulla yawmi wa layla tọ́ àṣà wà ìdáná lílá káyọ̀ náà fílà méjìlá ní ojúmọ́ nínú tó máa jẹ́ sábàbí kéèyàn wọ àlùjọ náà ni àdọ́dúwà wa sallam ó tó jẹ́ mùsùlùmí tó wá ń gbìyànjú láti máa yan náfìlà méjìlá ní ojoojúmọ́ fún ọlọ́wọ́ ọba àlékiọlá àyàfi kí ọlọ́wọ́ ọba àlékiọlá kó ṣe ní ọmọ àlùjànnà kọ́lọ́wọ́ ọba àlékiọlá kó má ṣe wá ṣe kó má ṣe wá ní ọmọ àlùjànnà kọ́lọ́wọ́ kó má ṣe wá ní ọmọ náà nínú tó bá jẹ́ káwá àlùjànnà òní àwọn ọ̀run yìí òun náà ni rọ́kà àtàlẹ̀ fàjìr káyọ̀ láàkà méjì ká tó kí fàjìr wà á rọ̀bà àkọ́bùnà zuhur káyọ̀ mẹ́rin ṣáájú ká tó kí zuhur wàrọ̀kàtàní bàdáhà tàbá kí zúrì tán káyọ méjì nígbà tàbá tí wá kí mọ́gírìbì tán káyọ rákà méjì ká tó kí ìṣá káyọ rákà méjì eléyìí ni àwọn méjì láì tí a bá mójútó ajẹ́sábàbí káwọ àlùjánnà nínú àwọn nǹkan tí a tún gbọ́dọ̀ mójútó alhirsu ala tahara ká gbìyànjú ká máa bẹ̀lẹ̀ tó wà ní mímọ́ ní gbogbo ìgbà àlò aláwájá ká tún gbìyànjú àti túnṣe àlò aláwájá ká gbìyànjú àti túnṣe eléyìí tó máa jẹ́ sábàbí Abu Hurairah radiyallahu anhu ó ní ànábi sallallahu alaihi wa sallam qala li Bilal ànábi sọ fún Bilal ẹ̀yìn dá sọ láti lè fàjẹ̀ nígbà tó fẹ́ kírun àlùfájà rẹ̀ ya Bilal ìrẹ́ Bilal hadithni bi arja amali alaytahu fil Islam ìrẹ́ Bilal tí ẹ̀ sọ fún mi nípa iṣẹ́ tó wò pé ah, iṣẹ́ yìí iṣẹ́ tó lè sùn ní mádùjọ náà ni tó jẹ́ pé o máa ń ṣe nínú Islam tó wà yìí fàyín ètò dáfà náà àlẹ́ ìkàbẹ́yìn náà yàdá yìí fil torí pé ànábì ló máa kọ́kọ́ wà àlùjọ náà ó wá níbi mo ṣe wá wọnú àlùjọ náà mo wá ń gbọ́ ẹsẹ̀ kan tó ń dún kókókókókó mo wá rí pé ìwọ bìláàlì ni kọ́ọ̀là máa ẹ̀mí tó ẹ̀mẹ́lẹ̀ àrùjá ìlú ó ní lè rò pé mo níṣẹ́ kan ti máa ń ṣe bí mo mójútó a ní lam àtàtọ̀ hàn tọ̀húrọ̀ ju pé mo rí pé mi lè ṣe àlọ́ àmì lè ṣe kí ni mi lè ṣe àlọ́ àlákọ̀ ìzá àti lẹ́yìn àwòránhárí ìlà sọ̀lá ìtòbí ìdáàlì kàtó mọ́ kú ti bá di àdùsọ̀lẹ̀yà àyàfi kó jẹ́ pé tí n bá ti ṣàlọ́ àláyẹ màá fi yan náà fìlà ìmọ̀ àdúrí ni mọ́ náà fìlà ó lè jẹ sábàbí kọ́mọ̀ tí wọ́n ti kò jẹ dáadáa. alḥirisu ala ada ìsọ̀làwá fi mọ̀ fúrúdà fi mọ̀ sí nínú tó máa jẹ́ sábàbí káwá àbíjọ náà ìmọ̀ gbìyànjú láti máa kírun ọ̀rọ̀ yàn ní mọ́ṣáláṣí fún àwọn àtàjọkùnrin tóbìnrin náà bá kí mọ́ṣáláṣí kò sí láìsí ṣùgbọ́n ètò dáa jù nínú wọn lèyí tọ́kí nílé wọn tó bá wá jẹ́ parí pé mọ́ṣáláṣí àwọn obìnrin máa ń ṣàǹfààní ẹ̀kọ́ ẹ̀sìn kò sí láìsí ká máa encourage wọn káwọn náà lọ torí pé bóyá tó jọkọ kò sí nínú àláàdẹ pé kó délé kó jókòó pé ìyàwó mi ìyáàbù náà èrè ọmọ mi ládùúṣe sí lè dá má bọ̀ pẹ̀lú ọlọ́run tó bá ti dé báyìí a ṣe é ṣe sí àti scotrum ní máṣí lẹ́yìn ohun tó wà nílé tiwọn ìyá mi lọ́ọ̀gì sí mi gbogbo tó máa ń fa inú ilé nìyẹn lórí irú ẹni bẹ́ẹ̀ wá ní kíyàwó ẹ̀ jókòó ńlẹ́ kó máa kírun inú ilé yẹn á fẹ́ padà dàrú kọ́lọ́ má jẹ́ kí ilé ẹnìkọ̀ọ̀kan wa kó dàrú ká gbìyànjú ká máa kírun ní mọ́ṣáláṣí ó jẹ́ sábàbí kan nínú àwọn nǹkan tí ọlọ́ọ̀bà tí ó máa ń lò láti jẹ́ kí àwọn Abu Hurairah olóhùn gbọ́ sí anábì sallallahu alaihi wasallam sọ wípé man hajja falam yarfat walam yabsuq ẹnikẹ́ni tó bá ti hajj ó wá sí hajj kò ṣe ṣìnà ńbẹ̀ àwọn ẹlòmíì tó bá ti lọ hajj báyẹn ṣìnà lọ́nà ń ṣe walam yabsuq kò lọ́bẹ̀ láti lọ jí góòdù láti lọ jí sílvà rọ́jà àkàyáwómi wàlàdá ti ọmọ ó máa padà sílé gẹ́gẹ́ bí ọjọ́ tí ọlọ́run ọba àlekè tó ní kí yẹ ìdísáyé tí ò lẹ́sẹ̀ kọ́kọ́ lọ́rùn bó ṣe máa padà nìyẹn nígbòmí olóńgbò ọba àlekè ọlá máa fọ ogun ẹ̀ṣẹ̀ lọ nínú sábàbí nìyẹn nínú sábàbí téèyàn fi ń wà lùjọ́ náà ìmọ̀tọ́tò àdá àni sọ̀rí sábàrì nǹkan burúkú lójú ọ̀nà ká gbìyànjú láti mú kúrò ó máa ń jẹ́ kí ọlọ́ọ̀bá fi yàn wà lùjọ́ náà anabiwa muhammad sallallahu alayhi ó ní mo rí arákùnrin kan òun náà gbádùn ó ń gbafẹ́ nínú àlùjọ náà kò wá sí iṣẹ́ kan tó ṣe tó sọ́dọ̀ ọmọ àlùjọ náà ju wípé àwọn igi ẹ̀gún tó rí lójú ọ̀nà pé kí ní ilé ó lè ṣàwọn èèyàn léṣe òun lòun máa ń ṣà ó ti yàtọ̀ sí fọkanáísà tó ń dàṣọ àdìgbò káàkiri àdúgbò torí kí mọ́tò kí táyà mọ́tò lè máa bẹ́ kán gbé wá tóun bá tún rírú àtúmọ̀ àṣà ni pé eléyìí lè ṣèyàn léṣùtà ó tó jẹ́ kóun wà lùjọ náà nìyẹn kọ́lọ̀mbà àdékẹ́ọ́lá kò ṣe wá ní ọmọ àlùjọ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ al-ihsan ila al-banat nínú tó máa jẹ́ sábàbí kéèyàn wà àlùjọ náà òun ni ká máa ṣe dáadáa sí àwọn ọmọ wọn obìnrin àwọn ọmọ wọn obìnrin pẹ̀lú wípé kí ni ká kọ́ wọn ní ẹ̀kọ́ dáadáa ká sì máa ṣe sùúrù lé wọn lórí. dakhalat imra'atun ma'aha ibnatani laha tas'al falam tajid 'indi shay'an ghayra wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìyàwó Aisha radiyallahu anha ó ní ànábì sallallahu alaihi wasallam látara àsìkò hadith tó gùn ni ká mójútó àwọn ọmọbìnrin bákan náà nínú tó máa jẹ́ kí èèyàn wà lùjọ́ náà òun ni ká máa wí gbólóhùn ká lọ́dún sọ̀rọ̀ màlúù ọ̀tẹ́lá fi kọ́ wa táǹpẹ̀ lè fẹ́ yìí ló lè sèkfà àgbà gbogbo téèyàn bá fẹ́ ṣe tọrọ àforíjì Allahumma tá a bá èmi àti kọ́lọ̀ jẹ́ ká pàdé nínú àlùjọ́ náà bá ṣe ń wora wa bá ilé ayé ká máa wora wa bẹ́ẹ̀ pé ah ẹnjìníà rẹ̀ àwọn náà wà lùjọ́ náà ah àfàtàdìdé ni àwọn náà wà lùjọ́ náà àbúmọ̀ ọmọdé ni ah, ah àwọn náà wà lùjọ́ náà pẹ́ni fọ́nà ọba kọ́nà ọba àdékè ọlá kó má ṣe wá nínú àwọn kan tó jẹ́ pé wọ́n á wọná àwọn ọmọ àlùjọ́ náà àwọn ọmọ náà wọ́n wá máa ṣe mọ̀ pé ah, ṣe bẹ́ẹ̀ yìí máa ń kírun ah, kọ́lọ̀ ọba kó bá ṣe wà ní ọmọ náà akulu qawli hadha astaghfirullahi wa lakum wastaghfiruhu الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. Praise be to Allah, the Lord of the world, may the peace and blessing of Allah be upon the Prophet sallallahu alaihi wasallam. The topic of our sermon today are those things that anyone that do them is going to enter paradise? Or what are the attributes of the people of paradise? These actions are very important and they are very compulsory for anyone that desires to enter paradise. We have mentioned that paradise is the home of the believers, that Allah subhanahu wa ta'ala has prepared for them for what they have put forward of their deeds. Allah subhanahu wa ta'ala said, ذلك تلك الجنة التي وعد المتقون masalu jannati lati wa'ida al-muttaqun that is the similitude of the paradise which has been prepared for the righteous those who are righteous those who know the right of Allah and they give Allah subhanahu wa ta'ala his due right so we have mentioned many of these attributes that we must possess for us to enter paradise part of it is al-Islam wahada sharutun this is a condition and prerequisite for anyone to enter paradise Anyone who is not a Muslim will never enter paradise. Some people will say, what about those who were companions of the Prophet before Prophet Muhammad sallallahu alayhi wa sallam? What we have understood clearly is that all those people were also Muslims because Islam does not start with the advent of Prophet Muhammad sallallahu alayhi wa sallam. When Allah subhanahu wa ta'ala told us about Ibrahim alayhi salam, he said, هو sàmákùmù lè mùsùlùmí náà ní kọ́bùlù wà fi hádà huwa he sàmákùm named you al-muslimin he named you muslims the scholars are for, of, of two opinions some of them said who huwa here that is he refer to Allah that Allah named you muslims why some of them say that he here refers to Ibrahim that Ibrahim named you muslim and we see from Surah Al-Baqarah is qala lahu rabbuhu aslim Remember when Allah told Ibrahim that athlete become Muslim. Qala aslamtu li rabbil alamin. And he said, I have accepted Islam. I have submitted myself to the Lord of the world. Many of the prophets of God who are mentioned in the Quran, Allah mentioned them to be Muslims. That is the belief of a Muslim. Paradise is only created for Muslims. And we also believe that all other creatures of Allah are also Muslim. Allah said, وَلَوْ أَسْلَمَ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا أَوْ كَرْهًا Allah said, willingly or unwillingly, everything that is found on earth and in the heavens they submit to the will of Allah. Islam, submission to the will of Allah subhanahu. So anyone will not enter paradise except Muslims. That's why Allah said, وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ And do not die except in the state of Islam. Do not die except as Muslims. So the paradise is the home for the Muslims, whoever does not accept Islam. That is why Prophet Muhammad sallallahu alaihi wasallam said, ما سمع به أحد من أهل الكتاب that none of the people of the book, Christian or Jew, that heard about my message ثم لم يؤمن بما جئت به and does not conform and does not accept what I have brought إلا كان من أهل النار except that he will enter hell and Allah subhanahu wa ta'ala said in Surah Al-Bayyinah in that in the verses when Allah subhanahu wa ta'ala said إن الذين kafaru من أهل الكتاب wal في fi جهنم خالدين فيها. fiha Allah said verily those who disbelieve min ahli alkitab Allah said min min here they said lil bayan min can have can have several meaning in Arabic part of the meaning is literally ma'iyya the third part of it is that something is very close or something is part of something Then here they said, Lilibayan, it is for explanation. Allah want to explain those who disbelieve. He said, among them, Ahlul Kitab, are the people who were given the book, the Jew and the Christian. And he said, Wali Mushrikin, and those who did not even believe in the book at all. Finari Jahannama. Allah said, verily, they will be in hell, khalidina fiha. They will abide there forever. So that is the verdict for anyone who is not a Muslim and Muslims should not be apologetic for this because when you look at other people, everyone will claim that is on the right path. Later the Amaniyikum, Allah said it is not by your wish, nor by the wish of the Ahlul Kitab that someone will be in paradise. Everything is by the wish of Allah subhanahu wa ta'ala. When you ask them, they will say that the Lord has given his only son to the whole world, that whoever believes in him shall be successful shall end up in paradise. So when you ask them, whoever does not believe in the sonship of Jesus Christ, whoever does not believe in the lordship of Jesus Christ, they will tell you that that person will never enter paradise. So when a Muslim said, whoever is not a Muslim will not enter paradise, it is not a crime. It is not, it is never a problem. When you ask someone who worships sun, we tell you that whoever does not worship this sun will enter hell. That is everyone's belief. It is not Muslim monopoly that it is only Muslim that will tell others that we go to hell. Every other people will say. If non-Muslims are talking about the keferi, they will say the keferi, the keferi, alaigbagbo. Who are the alaigbagbo to them? Among them are the Muslims. Why? Nahnu kufa. We accept that we are non-believers. Bima kanu alayhi. We are non-believers to what they are doing. We don't believe in their own path. For that reason, Lidalika, you are not a Muslim except you believe and you disbelieve. You believe bimajahabihi nabi. You believe in what the Prophet sallallahu alaihi wasallam has brought. Watakfuru bimasiwa. And you disbelieve any other thing that is other than what the Prophet sallallahu alaihi wasallam was given. That is why when they said al-Islam, the definition of Islam They will tell you that al Islam, lillah bi tawheed. Islam means submission to the will of Allah by making Allah one in his lordship, in his attributes, in his worship. Walinqiyadu lahu bi ta'ah. And to submit our will to Allah by worshiping only and obeying him. Wal kufru bima yu'badu min ghayri Allah. and to disbelieve in anything that is other than Allah. So if someone is not a Muslim, that person will never, enter paradise. That is the judge of the Quran. That is the verdict of Allah. We have seen the verse of the Quran from Bagina. We have seen the hadith of Prophet Muhammad sallallahu alaihi wasallam. So a Muslim should never doubt that. When you doubt that the non-believers, we enter hell you are not yet a believer. We pray to Allah to strengthen our iman. This is part of what will make us to enter paradise. Part of what we have mentioned, is righteousness, good character. The Prophet ﷺ told us that should I tell you something that will make you to enter paradise on the day of judgment? He said it is good manner. You are not a true believer until you have good manner. The Prophet ﷺ said, Bo'itu li'utamima makarim al-akhlaq. I have been sent to perfect moral character. The reason for which I have been sent is to teach people morals. Allah subhanahu wa ta'ala said, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ Allah said, Verily, you are upon the most sublime character. The Prophet sallallahu alayhi wa sallam had the best character. He said, خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِ The best among you are those who are very good to their family. وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي And I'm best to my family. I'm better than any one of you when it comes to character. So when you look at the non-believers, whenever they, they describe the Prophet sallallahu alaihi wasallam, they never described him with evil character. They trusted him. They used to call him Al-Amin, the trustworthy. They believe in him. Only that what he called them to, أجعل al-alihata ilahan wahida. The only offense that the Prophet صلى الله عليه وسلم committed against the Quraysh was calling to the one God. أجعل al-alihata ilahan Because they believed that their needs were not even fulfilled with their 365 gods. So you are now telling us to worship only one God. That is beyond their comprehension. That was why they disbelieved in him, not because of his morals. So many people today, because of our moral character, people are leaving Islam, and that should never be. So part, that is part of what will take us to enter, make us to enter paradise. And to round it up is at-taqwa, the fear of Allah, subhanahu. When you are good to people, you should be good to Allah. And goodness to Allah means we are conscious of Him. Whenever you want to do something, that Allah does not love, you try to shun it. You try to shun it. You obey Allah in public Why you disobey Him in privacy. It is never good of a believer. Let your public be the same as your private life. That is when you are truly a believer. When the, your private life is similar to your public life, you are sincere. And in fact, insincerity is to do something openly which is not in consonance with what you are doing privately and that can cause someone to enter hell Allah said inna al-munafiqina kanu min asfali nas now Allah said they will be at the deepest portion of hell the munafiqun Allah subhanahu wa ta'ala said why they don't remember Allah subhanahu wa idha qamu ila salah qamu kusala And when they stand to pray, they pray with laziness. Yura'una nasa. They only do that to show people that they pray. Wala yu'minuna. And they don't believe in Allah. Except for a little while. When you look at the munafiqun, when there is no light in the mosque, they will not come to the mosque. They only come to the mosque on Jumu'ah or when there is celebration. They want people to identify them to be Muslims. That is the only time they will come. The Prophet sallallahu alaihi wasallam said, "Inna atqala salata ala al-munafiqin, salatu al-fajr The most difficult salat upon the munafiqun is fajr and isha. Why? Because there is darkness. If they don't come to the mosque in the night, no one will be aware of that. If they don't come for Subh, no one will be aware of that. They only come for Zuri, Asri, and Maghrib. Because there is daylight, people will know that they come. So that when they want to marry, they can give them their daughters. Because no one wants to give his daughter to someone who does not come to the mosque. So we pray to Allah subhanahu to make us to be among the people of paradise. Paradise should be the aim of every Muslim. Whatever you are doing in this life should be that for you to enter paradise. Look at the believers in Surah 2, in Insan. Allah subhanahu wa ta'ala said about them that وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا They ask love for this food. They are in need of this food. Despite that, they give it to the poor. They give it to the needy. They give it to the prisoners. They give it to the orphans. إنما نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ Why giving it to these people they say to them? We have done this for the sake of Allah. لا نريد منكم جَزَاءً ولا شُكُورًا We don't expect from you thank I will not expect from you to pay it back. Inna nakhafu min rabbina yawman abusan qamtarira. They said we are afraid of a day that its punishment is overwhelming. That is why we give. That is why we pray. We are afraid of that day that we are going to meet Allah. We don't do things because we want to please people. May you call so that they can say, that person is a philanthropist. That person is a reciter. that person is knowledgeable, that person is a good Muslim. No, we do it in order to please Allah subhanahu wa ta'ala. We pray to Allah to grant us uh, paradise in this world and in the hereafter. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم الله